káàbọ̀ padà sórí ètò wa ètò yín Miliki Express báwo máa ní ẹ̀yin tẹ̀sẹ̀ wọlé dé a ẹ má jẹ́ parọ́ tán yìí á ti sọ̀rọ̀ lọ́jìnà ọ̀rọ̀ ti lọ lọ́tún ti lọ lọ́sìn a lọ síwájú a tún ṣe express yẹn wá sẹ́yìn a lọ sọ́tún a lọ sósì a lọ sókè a wá sálẹ̀ a tún dúró sáàrin gbogbo áńgù láfọwọ́ kan ìgbà tí mo kọ́kọ́ wọlé mo ní àǹfààní láti sọ̀rọ̀ lórí àkòrí kan ṣé owó nìfẹ́ ṣé fẹ́ lówó mo ti sọ̀rọ̀ lórí yẹn mo tún sọ̀rọ̀ lórí àwọn ohun tí ó máa ń fà kí ló máa ń ṣokùnfà mo sọ̀rọ̀ lé lórí mo tún sọ̀rọ̀ lórí depression ẹ mọ̀ pé tí nǹkan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ tó jẹ́ pé àwọn kan ipa kejì lórí ibi tí ò da bẹ̀ lórí ọkàn wọn wà depressed kí ni solution kí ni ọ̀nà àbáyọ nínú ti depression yẹn ní ìpele tó wá kẹ́yìn ẹ mọ̀ pé máa ń ní àǹfààní láti rí ẹyọ kan àbí méjì jù fún yín tẹ̀lé máa múlò tẹ̀lé máa múlò nínú ìrìn àjò ìbáṣepọ̀ ìfẹ́ àwọn nǹkan wà tó jẹ́ pé èèyàn gbọ́dọ̀ máa kọbi ara sí tó máa ń mú kí ìbáṣepọ̀ ìfẹ́ kó máa wà ní ipò tó péye tips for healthy relationship òun ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí àwọn tó lè máa jẹ́ kí ọ̀nà ìbáṣepọ̀ ìfẹ́ yín kó máa wà nípò tó péye tá a bá ní pé ká wò ó ayé ìsìn ayé ẹ̀rọ ayélujára ni ohun gbogbo ń sáré gbogbo ẹ̀ ń sáré gbogbo ẹ̀ ń sáré gbogbo tí àwọn èèyàn tó bá ṣẹlẹ̀ ń sìn gbogbo àti máa rí lórí ẹ̀rọ ayélujára gbogbo ẹ̀ tí ẹ̀ tí wá jẹ́ kó wá dàbí ìgbà pé àwọn èèyàn orí ẹ̀rọ gbogbo tó bá ń ṣe báyìí orí ẹ̀rọ ni ṣùgbọ́n àwọn kan ti wá mú sí ọ̀nà tí kò wọ́n ti ń lò ní ọ̀nà tí kò tọ́ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àwọn tí màá dojúkọ jù àwọn ni àwọn obìnrin kí ni tó wá di bárakú tó jẹ́ pé wọ́n lè ṣe láì ṣe fi lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn wọ́n fẹ́ jẹun ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ́n fẹ́ mumi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ilé ìgbọ̀nsẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ́n ń jáde ẹ̀rọ ìbánisọ̀rọ̀ gbogbo tó fẹ́ ṣe orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn kan ti wá di ara wọn tó jẹ́ pé àwọn kan tiẹ̀ wá nísìnyí mọ́ tó bá ti rí pé wọ́n ti rí ẹnìkan tó ṣe bẹ́ẹ̀ níwà òkè díẹ̀ báyìí ó yá kíákíá ilé ọkọ yá àwọn ìbòdè ẹ̀bọ̀ wọ́n wọ́n wọ́n kan wọ́n ní pé beauty beauty takes wife in then behaviour chase them out ó tábàlẹ̀ ká túmọ̀ sí Yorùbá ẹwà ló ń kó àwọn obìnrin ló ń kó àwọn kan wọlé ìwà ló ń lé wọn jáde bẹ́ẹ̀ ni ìgbà tí àwọn bá rí wọn sí ah ó rẹwà kò sẹ́ni tí ò fẹ́ nǹkan náà tó dáa bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ìwà ló máa ń jẹ́ kí ẹwà rẹwà lójú òun ló máa ń jẹ́ kí ẹwà rẹwà lójú àwọn kan wà tó jẹ́ pé average gan ni wọn fine wọn ugly wọn kọ̀ dá wà ṣùgbọ́n ohun tí wọ́n fi ṣe ìwà òun ló ń jẹ́ kó dàbí bàpọ̀ wọ́n rẹwà lójú ọkọ òun lè ṣe máa rẹ́ lòmíì pé pẹ̀lú bí mo wọ́n yìí ṣe fáìlì tó ṣe jẹ́ ní báyìí ló lọ fẹ́ sílé torí mo rántí ẹyọ kan tó ṣẹlẹ̀ ń pé ọkọ àtìyàwó kí ló tún wọn ká toothpaste toothpaste lásán toothpaste lásán ló tún wọn ká àwọn ohun kíní ìdẹ̀rẹ̀ kò ń ṣe ohun tí wọ́n inú ilé ọkọ o ọkọ fẹ́ jẹun ó fẹ́ ṣe gbọ́ fẹ́ ṣàwo orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ṣá ohun tó ń bá sọ̀rọ̀ tó yà ń bá sọ̀rọ̀ bá sọ̀rọ̀ ó fọkọ ilé ọkọ wọlé ó fẹ́ jẹun orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ló wà àwọn kan tẹ̀sí wà débi pé wọ́n á lọ sílé ìdáná wọ́n á gbóúnjẹ kaná wọ́n á ti padà sídìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ́n á ti sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ wọ́n ti gbàgbé pé wọ́n gbé nǹkan kaná àwọn ilé kan tẹ̀ ti pasẹ̀ jó àìmọye oúnjẹ tó ń jó lọ́wọ́ wọn bẹ́ẹ̀ ìgbà tọkùnrin yẹn bá wá nínú àmọ́ àwọn gbà wọn fẹ́ fẹ́ obìnrin tó rẹwà a ní pé ọmọ ọ̀mọ̀wé ẹni pé ó ní writing ṣé ìyẹn la fẹ́ jẹ ni rárá torí pé èèyàn pupa ó rẹwà ó dùn wò lójú ṣé orí ìyẹn ni èèyàn fẹ́ kọ́ ẹbí lé lórí orí ìyẹn ni èèyàn fẹ́ bímọ lé lórí ṣé orí ìyẹn ni èèyàn fẹ́ kọ́ ọjọ́ ọ̀la èèyàn lé lórí bẹ́ẹ̀ ni àwọn kan àwọn ìyàwó kan kàn tiẹ̀ wà tó jẹ́ pé ibi tí wọ́n tiẹ̀ ti pàdé wọn gan-an kílẹ̀ kílẹ̀ ti rí wọn sí ó wá ní pé ó délé ó ń dáná fún ẹ ó kàn tiẹ̀ wọlé ó wá wò ó pé ah ìyàwó mi ò pẹ̀lú bó ṣe rẹ̀ ìyan ló fẹ́ lóhùn mi jẹ o bá rò pé o máa gba ìkúlé lọ kíákíá lọ máa gun fún ẹ rárá rárá nítorí ohun tí o wá fúnra rẹ òun náà lórí torí àwọn kíní ó yẹ kéèyàn ṣàkíyèsí ẹ ṣùgbọ́n torí ìfẹ́ ti bọ̀ ẹ́ lójú ẹwà yẹn ti bọ̀ ẹ́ lójú àwọn kíní wá ń fà tó jẹ́ pé àwọn kan láì tọ́jú ẹyẹ ti máa gbọ́n pé wọ́n ti dá wàwọ̀ sí ilé ọkọ mọ́ torí pé kí ni ìṣọwọ́ tó fi sá wọlé òun náà lọ fi sá bọ́ta òun ẹwà kó wọn wọlé ìwà wọn dẹ̀ ṣe kí ni ó dá wọn padà síta àwọn kan tiẹ̀ mọ́nú létúnṣe gẹ́gẹ́ bí ọkùnrin ẹ jọ̀ọ́ ẹ farabalẹ̀ fojú balẹ̀ kẹ́ wo àwọn kinní tẹ́ bá wò pé ẹni o lóòótọ́ wù mí ẹ bá wí báyìí báyìí báyìí báyìí mí nífẹ̀ẹ́ sí ohun tó ń ṣe yìí mí nífẹ̀ẹ́ sí ohun tó ń ṣe yìí gbogbo àwọn kinní ẹ pàkíyèsí wọn sí ẹ lè fa ìtúnẹ̀ sí irú èèyàn tí ẹ fẹ́ kò ń ṣe kó má jẹ́ ìyàwó ìyàwó íńtánẹ́ẹ̀tì ìyàwó ìyàwó whatsapp ìyàwó bíbí rárá kó jẹ́ ìyàwó téèyàn lè kó ẹbí lé lórí téèyàn lè bímọ pẹ̀lú téèyàn mọ̀ pé ọjọ́ ọ̀la mi pẹ̀lú eléyìí ó hmm, sunwọ̀n ó máa ládùn ó máa lóyin ṣùgbọ́n èyí tó yẹ kó máa fa ìjàmbá ọjọ́ iwájú tó yẹ pé èèyàn máa kábọ̀ mọ́ pé ah ká ní pé mo ti mọ̀ mi ìbá ti gbọ́ ẹ àwọn Yorùbá bọ̀ wọ́n sọ wọ́n ní pé ohun tí àgbà bá rí lórí ìjókòó kọ́ ọmọdé gun orí five ten story building kò hmm, lè rí ìwọ tó bá yẹ pé kíni ìbá ru ẹ lójú ó lè ní àǹfààní láti tọ àwọn àgbààgbà lọ wọn á bá ẹ sọ̀rọ̀ lé lórí wọn á tún fún ẹ nímọ̀ àti òye nítorí wọ́n ti rí wọ́n ti rí jù wá lọ bẹ́ẹ̀ ni wọ́n ní ìmọ̀ wọ́n ní òye jù wá lọ èyí tí mo ní àǹfààní láti sọ̀rọ̀ fún yín nìyẹn lórí elder relationship kí ni àwọn tó yẹ kí wọ́n máa fojú sí torí òdewájú ó àwọn Yorùbá bọ̀ wọ́n ní pé a broken relationship is better than a broken marriage torí téèyàn bá ṣe mẹ́nu lé báyìí kò sí pé mò ń padà títí ikú máa fi yà wọ́n wọ́n jọ máa wọ́ àpọ̀ nídìí èyí tí a ní fún yín lórí ètò wa ètò Miliki Express ti ọ̀sẹ̀ yìí nìyẹn wọ́n mà ní àwọn tó ṣe ìdí ẹ wo àti kásẹ̀ gbogbo ẹ lẹ̀ àti kásẹ̀ gbogbo ẹ lẹ̀ gbogbo ẹ ti ń tán lẹ̀ náà nìyẹn ṣùgbọ́n ẹ ní àǹfààní láti lọ sórí wẹ́bsáìtì wa láti lọ check àwọn work àwọn iṣẹ́ yẹn lọ́kan òjọ̀kan lórí www.orisun.tv tó bá dẹ̀ yẹ pé ẹ fẹ́ tẹ̀lé wa lórí Facebook at Orisun TV lórí Twitter at Orisun TV lórí Instagram at Orisun TV ṣùgbọ́n ẹ má gbàgbé èmi náà mọ ẹni tí a bá fẹ́ tẹ̀lé mi náà lórí Facebook Ògúnkọ̀yà Ayọ̀dèjì Samuel lórí Instagram Mr Deji ṣùgbọ́n èyí tó tún wá ṣe kókó bẹ́ẹ̀ wọ́n ní pé ìpolówó làwọn ọjà gbogbo ìgbà ni mo máa ń sọ fún yín gbogbo ìgbà mo máa ń sọ fún yín àwọn kan ti bẹ̀rẹ̀ tí wọ́n wọ́n ti bẹ̀rẹ̀ tí wọ́n á dẹ̀ ń rí pé ìtẹ̀síwájú ti bá iṣẹ́ wọn ó ti yàtọ̀ it's a grand style tó ní wọ́n ṣe kí ni wọ́n gbé iṣẹ́ wọn wá abáwọn gbé síta abáwọn gbé sáfẹ́fẹ́ káwọn èèyàn mọ ohun tó ń tà káwọn èèyàn mọ ohun tó ń ṣe àwọn tó ń ṣe tó fi ń jẹun torí wọn ò fi bò ṣùgbọ́n kò tọ́ àbí ṣó ṣeé ṣe kí ó ní búrẹ́dì máa kọjá wájú ní kẹ́ máa gbòòrò ẹ ra búrẹ́dì kò sí ni ẹ máa gbọ́ òun ló máa jẹ́ kẹ́ bọ́ síta pé ẹ wò ó pé ẹ fẹ́ ra búrẹ́dì tẹ́ ẹ bá ní àǹfààní àti ṣe irú nǹkan bẹ́ẹ̀ kò sí bọ́ yìí fẹ́ tètè mọ̀ ẹ gbé ọjà yín wá sórí ètò ká bá yín polówó ẹ̀ síta ohun akajẹran pẹ́ lẹ́nu ṣùgbọ́n ọ̀nà fún òun ni ò jẹ́ ilé bad bado baddest láti ẹnu files ẹ ọmọdé mẹ́ta ń ṣeré à bad badu baddest and fowls nǹkan ló lórin ẹni Davido délé nama bá délé délé àti Ọlámídé Bàdó ẹ jẹ́ á lọ gbọ́ bad badu palace. ó dàbọ̀ káfíńrì àti ayọ̀ pàdé ní ọ̀sẹ̀ tó